الذي يدبر الأمر في السماوات والأرض له الأمر من قبل ومن بعد وإليه ترجعون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة اللهم صل وسلم عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا أنه من تحقيق التقوى الامتناع عن الطيبات والشهوات احتسابا لثواب من الله تعالى على الوجه المشروع فالنفس عباد الله تدعو صاحبه إلى الشهوات والفضلات إشباعا للغرائز الجنسية والصيام من أعظم ما يكبح الشهوات المفرطة في الإنسان ويطفئ النار مثيرات الجنسية فتخضع الأركان والجوارح لله رب العالمين ولقد قال الله سبحانه وتعالى مبينا فضل الصيام يقول وأن تصوموا خير لكم عباد الله ببابكم صوم رمضان ووسعوا صدوركم لضيافته بما يحمل في طياته من خير وفير واجر عظيم وعن ابي امامه رضي الله عنه قال قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فانه لا عدل له قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل لا وفي لفظ عليك بالصوم فإنه لا مثل له عباد الله ما من أيام ضاعف الله تعالى أجر الحسنات من منه من أيام رمضان فاسألوا ربكم التوفيق في رمضان بالأعمال الصالحة وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم يضاعف الحسنات يضاعف الحسنه عشر امثالها الى سبعمائه ضعف قال الله عز وجل الا صوم فانه لي وانا اجزي به يدع شهوته وطعامه من اجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فيه أطيب عند الله من ريح المسك عباد الله اعلموا أن رمضان كله خير نهاره خير بالصوم وليله خير بالقيام لقوله صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وعن جابر وعن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عز وجل عند كل فطر أتقى وذلك في كل ليلة اللهم اجعلنا من أتقاء شهر رمضان adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ní ẹ̀kan sí ọlọ́run ọba tí a dúpẹ́ fún ọlọ́ba tí ó ń darí gbogbo àlámọ̀rí pátápátá nínú gbogbo sánmà méjèèje gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ pátá kò sẹ̀yìn ọlọ́run ọlọ́run ní ń darí àwọn ẹ̀dá màláíkà ọlọ́run ọba ní ń darí àwọn ẹ̀dá míì tó yàtọ̀ sí àwọn màláíkà ọlọ́run ọba yìí lọ́ba tí ó lu olùdarí gbogbo bẹ lórí ilẹ̀ pátá àti ń bẹ nínú ilẹ̀ àti nǹkan tó ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ọlọ́run ọba nìkan ni ọba tó ń darí ẹ̀ ó lọ́la ní ọba alágbára ó ní ọba ológo jùlọ òun lọ́ba tó mọ̀ bẹ̀rẹ̀ gbogbo nǹkan òun ló sì mọ ibi tí gbogbo nǹkan padà kángun sí mo jẹ́rìí níjẹ́rìí tòdodo pé kò sẹ́ni tíjọsìn tọ́ sí ní sánmà àti ilẹ̀ àfi ọlọ́run ọba allah subhanahu wa ta'ala mo sì jẹ́rìí pé anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹrúsìn ọlọ́run ọba ní ṣe ó jíṣẹ́ bá a ṣe rán ó múṣẹ́ dógóńgó ó ṣe kìlọ̀ ó ṣe wáàsí ó sì júwe ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó júwe rẹ̀ fún wa ó fojú ọ̀nà tó tọ́ ó fi hàn wá ó ṣàlàyé fún wa èyí tó wọ́ nínú ojú ọ̀nà ó jẹ́ ká dáama ó sì jẹ́ ká mọ ọ̀nà tó tọ́ ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrú ọlọ́run ìbẹ̀rù ọlọ́wọ́n bá ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o gẹ́gẹ́ bá a máa ń wí fún wa níjọ́ mẹ́jọ mẹ́jọ kíkó wa bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ó sì bẹ̀rù ọlọ́run ní gbangba kó o máa kí bó ti wulẹ̀ kó lágbára tó ọlọ́run lágbára jù ọ lọ bó ti wulẹ̀ kó nípò tó ipò tọ́lọ́run ju tiẹ̀ lọ bó ti wulẹ̀ kó ní dúkìá tó ọlọ́run ọba lọ́ba tí máa kẹ́ni nísìnyí fúnni ní dúkìá ká bẹ̀rù ọlọ́run ká gbà wípé gbogbo ń tà ń Nta ta ní lára fi ń sọ pé ajẹ́bá kan ọlọ́run yìí náà ló fún wa o bọ́lọ́run bá dá ìkẹ́ rẹ̀ ẹ̀yẹ rúsan ọlọ́run ọlọ́run ọba yìí lọ́ba tó yẹ ká bẹ̀rù ká bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ ká bẹ̀rù rẹ̀ ní gbangba níbi tí wọ́n wa ká bẹ̀rù ọlọ́run ọba òun náà ni ìpìlẹ̀ gbogbo dáadáa pátápátá torí pé gbogbo dáadáa tá ń ṣe nínú ẹ̀sìn in tó fẹ́ sọ òun náà ni kó bí ìbẹ̀rù ọlọ́run sínú ìgbésí ayé wa tá ń kí kó tó di pé ìrun ọ̀hún náà wúlò ó ṣe wá láǹfààní ó dìgbà tó bá bí ìbẹ̀rù ọlọ́run sínú ìgbésí ayé ààwẹ̀ tá ń gbà ó yẹ kó bí ìbẹ̀rù ọlọ́run sínú ìgbésí ayé wa kútùbà tá ń gbọ́ wáàsí tá ń gbọ́ ó yẹ kó bí ìbẹ̀rù ọlọ́run sí wa lára eléyìí ló fi máa ń ṣe nílé mọ̀lẹ́ni tí àwọn èèyàn bá sọ àfohùn wáàsí tí wọ́n sọ di entertainer wípé ah, àfáà yìí tó bá ṣe wáàsí in fact èèyàn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn dé pé èèyàn fẹ́ lè yàgbé ara subhanallah wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lẹ́nìí ọlọ́run kó mọ́sẹ̀ sọ wa ń bẹ̀ wọ́n sọ wọ́n di bí ìgbà tí wọ́n bá fẹ́ ṣe mùnà kan tó bá fẹ́ ṣe òde kan tí wọ́n pè é léré nítọ́pọ̀lọpọ̀ àwọn àfáàmì dalẹ́ nìyí wọ́n ní ṣe ti pè lágbájá òun ló máa wá play fún òtí ẹ̀mọ̀ yàtọ̀ láàrin pé yóò ṣe wáàsí àti yóò play nítorí pé play náà lọ́wọ́ ń bọ̀ wá sí jàmáà ń gbà tá a bá bá ṣe wáàsí tó bá kọ tọkẹnu bọ orin òṣùpá ó fẹ́ kọ́ dáa ju tòṣùpá gan lọ subhanallah ẹ̀yin ẹrúsàn ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tá a bá ń gbọ́ tí ò bá bí ìbẹ̀rù ọlọ́run sára wa ẹ ká yẹra wa wò ìrun tá ń kí àwẹ̀ tá ń gbà zakata ń yọ ìtọrẹ àánú tá ń ṣe gbogbo ẹ̀ ó yẹ kó bí ìbẹ̀rù ọlọ́run sí wa lára ẹ̀yà rúsan ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ká bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ká bẹ̀rù ọlọ́run ní gbangba kò sẹ̀dìgbà tí wọ́n bá kọ́ síwájú orí rẹ pé olùbẹ̀rù ọlọ́run òkun ekun kó nu mọ́ mọ́nú ẹ̀ ìwọ náà mọ báàrin ìwà àtọ́lọ́run ọba tó dá ọ bó ṣe rí àwa lè rò pé ẹni rẹ ni ọ́ kó má lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn sì máa rò pé bákan ló jẹ́ kó ti ẹni tó súnmọ́ ọlọ́run púpọ̀ ni ọ́ èyí tó kàn ọ́ ni báàrin ìwà àtọ́lọ́run bá ṣe rí táàrin ìwà àtọ́lọ́run bá ti dáa èyàn ó lè fún ọlọ́run tó dáyàn ní ẹ̀tọ́ ẹ̀ èyàn ó sì mú ojúṣe èyàn sí àwọn o náà ni kéèyàn ó intẹ́mi èèyàn ń fẹ́ oúnjẹ tí ń wẹ̀ mí jẹ aṣọ tí ń wẹ̀ mí lò irú ilé tí ń wẹ̀ mí gbé ọkọ̀ tí ń wẹ̀ mí gùn lọ́nà àìtọ́ kéèyàn wá tẹ̀ mọ́lẹ̀ nítorí tọ́lọ́n subhanahu wa intẹ́mi ń fẹ́ tí máa wù ẹ̀mí lọ́nà tọ́lọ́n ò nífẹ̀ẹ́ sí kéèyàn wá tẹ̀ mọ́lẹ̀ kéèyàn onítọ́lọ́n lèèyàn fẹ́ ṣe àmì ìbẹ̀rù òun náà ni pé tó bá rí owó olówó kó mú ẹ̀mí ó sọ pé kó mú ṣùgbọ́n bẹ̀rẹ̀ ọlọ́run lèyìn ó fi mọ̀ wípé a'udhu billahi minash shaitonir rajim mi gbọ́dọ̀ jálè ìbẹ̀rẹ̀ ọlọ́run níjẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí fẹ́ ṣe zìnà ẹ̀mí fẹ́ mutí ẹ̀mí fẹ́ jalè ẹ̀mí fẹ́ lu jìbìtì ẹ̀mí fẹ́ kówó jẹ lẹ́nu iṣẹ́ ẹ̀mí fẹ́ ta tẹ́tẹ́ ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run ní máa jẹ́ kẹ́yìn ó kó ẹ̀mí èèyàn níjànú wípé abba eléyìí ọlọ́run fẹ́ eléyìí ò yọnu sí mi ò gbúdọ̀ ṣe eléyìí nítorí pé ó lòdì sífẹ̀ ẹ̀tọ́ ọlọ́run níta ń pè níbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀yin arúsàn ọlọ́run gbogbo nǹkan tí ẹ̀mí máa ń fẹ́ ẹ̀mí afẹ́ máa pèèyàn lọ síbi ẹ̀ṣẹ̀ ẹ̀mí afẹ́ máa pèèyàn lọ síbi ìyapa àṣẹ ọlọ́run gbogbo ntẹ́mi bá ti ń fẹ́ ń máa ń túláàsì olówó rẹ̀ pé túláàsì èèyàn gbúdọ̀ ṣe é fún un ṣùgbọ́n nínú àmì ìbẹ̀rù ọlọ́run o náà ni kéèyàn ó tẹ ẹ̀mí ẹni mọ́lẹ̀ kéèyàn ó sọ wípé tọ́lọ́n lèmi fẹ́ ṣe ẹ̀mí máa ń fẹ́ kó jẹun tó bá rọrùn kéèyàn ó máa jẹun látàárọ̀ dalẹ́ ẹ̀mí fẹ́ bẹ́ẹ̀ kéèyàn máa mumi látàárọ̀ dalẹ́ ẹ̀mí fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí Ramadan àbí nínú àwẹ̀ ọmọnìyàn yóò gbé oúnjẹ rẹ̀ tì kò ní jẹ yóò gbé omi tì kò ní mu gbogbo àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ tó yẹ kó ṣe yóò fi ilẹ̀ ní tìtorí ta ni ò ní tìtorí tọ́lọ̀ òun láfi lè mọ̀ pé n tán ń pè ní ààwẹ̀ eléyìí tó ń kanlẹ̀kùn abẹ́ ọlọ́run ọba nu títóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ jẹ́ kóṣù náà bá wà láyé oṣù ṣàbán ó ti dá sí méjì báyìí Ramadan ní sì ti ń kanlẹ̀kùn àbí ká sọ pé ó ti ń súnmọ́ ìdásí méjì àbí ká ló ti dá sí méjì níbàámu sí òǹkà tó ní kálukú bá fi ń kà á ṣùgbọ́n ju gbogbo ẹ lọ oṣù Ramadan ó ti ń kalẹ̀kùn o nínú oṣù Ramadan gbogbo ẹni táwẹ̀ gbígbàgbọ́n ò mọ́lá gbogbo wa náà láàmà gbàwẹ̀ oúnjẹ tó ti pa wà la ní tó yẹ pé tá a bá jẹ́ kò sẹ́ni tí ó bi wá léèrè tó bá dinú Ramadan èèyàn ò ní lè tilẹ̀kùn má rí jẹun bóúnjẹ bá ṣèṣì bọ́ síyàn lẹ́nu èèyàn ó fẹ́ lè kọ́wọ́ bọ̀nà fún kéèyàn ó bì padà bẹ́ẹ̀ sì ni kì í ṣe pọ́lọ́pàá kankan sọ bẹ́ẹ̀ sì ni kì í ṣe pẹ́ẹ́nì kankan sọ ọ́ kiri ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run òun ló mú kó wá eléyìí òun náà ni ìtumọ̀ tá ń pè níbẹ̀rù ọlọ́run tí ọlọ́run ọba ọba dẹ́dàá ó fẹ́ kó lapa nínú ìgbésí ayé wa ààwẹ̀ nkankan ni nínú àwọn ìjọsìn èyí tó máa ń sún ìyàn mọ́ ọlọ́run ọba púpọ̀ èyí tó máa ń jẹ́ ká gbé ìgbésí ayé tó fẹ́ súnmọ́ ìgbésí ayé àwọn màláíkà nítorí pé àwọn màláíkà la yakuluna wala yashrabun àwọn màláíkà wọn èyí jẹ bẹ́ẹ̀ sì ni wọn èyí mu wọn ò lóbìnrin pèlè tàṣe pé wọn ò sún mọ́bìnrin gbogbo àwọn nǹkan táwa náà wá ní a ní nǹkan tá jẹ a ní nǹkan tá mu a lóbìnrin tá a lè súnmọ́ di inú oṣù Ramadan Ọlọ́run wà fẹ́ ká mú díẹ̀ nínú àdámọ́ tọ́lọ́run dámọ́ àwọn màláìka bóyá àwa náà lè tara rẹ̀ di ẹni tó mọ́ níwájú Ọlọ́run subhanahu a wípé nínú tí máa ń bí ìbẹ̀rù Ọlọ́run sí yàn la gẹ́gẹ́ bí àlejò ńlá èyí tó fẹ́ wọlé wá bá wa abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó ṣe wá lẹ́ni tí ramadan yóò bá láyé tí ó sì bá wa láàyè wa tí ó sì fún wa ní okun àtagbára láti rí àwẹ̀ náà gbà àti láti tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ olóore èyí tó kún kẹ́kẹ́ nínú oṣù ramadan ẹ̀yin ẹrúsìn ọlọ́run oṣù ramadan ó kó oríire tó pọ̀ ó máa ń kó lọ́wọ́ oṣù ramadan ó kó àforíjìn ó kó ìkẹ́ ọlọ́run ó kó àánú ọlọ́run èyí tí ò láfiwé ó mà kó lọ́wọ́ ìdí nìyí tó fi jẹ́ pé àwọn ẹni ọlọ́run àwọn olùbẹ̀rù ọlọ́run wọn a máa bẹ lọ́run pé kọ́lọ́run jẹ́ kí rọmọdọ́nù ò bá wọn láyé àwa ń fi eléyìí náà fi ń bẹ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kọ́lọ́run kó ṣe wálẹ̀ ẹni tí oṣù rọmọdọ́nù yóò bá láyé kó sì ṣe wálẹ̀ ẹni tí ó lè rí oríire gbà nínú oṣù náà ẹ̀yin arúsàn ọlọ́run oore la fẹ́ sọ tí ò kún sínú oṣù rọmọdọ́nù oore tayé àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó kún kẹ́kẹ́ sínú oṣù Ramadan ó wá kú bí èmi àti ẹ bá ṣe lo àǹfààní oṣù náà tó bá bá wà láyé àbí ọlọ́run bá ní tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ ìjọba aláyé o oṣù Ramadan ó kún fún oore tó pọ̀ ó kún fún ẹ̀san eléyìí tí eléyìí tí ò ní àfiwé wọ́n gba ẹ̀gbà wa látọ̀dọ̀ àfáwa Abu Umama kọ́lọ́wọ́n ọba kí ọba ó ní mo béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam mo ní rẹ̀ òjíṣẹ́ ọlọ́run júwe fún mi iṣẹ́ wo ló dáa púpọ̀ tí mo lè máa ṣe anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún arákùnrin náà wípé alayka bis sawm anabi ní máa gba àwẹ̀ nítorí pé àwẹ̀ kò láfiwé nínú iṣẹ́ tí máa ń súnyàn mọ́ púpọ̀ àwẹ̀ ò láfiwé arákùnrin ni mo tún béèrè ìpèrè òjíṣẹ́ ọlọ́run júwe fún mi iṣẹ́ olóore tí mo tún lè máa ṣe lẹ́yìn ìgbà tí mo ti ń kírun tí mo sì mọ ọlọ́run lọ́kan ṣoṣo ànábì ní àníṣe máa gba àwẹ̀ yálà àwẹ̀ tọ̀ràn yẹn ni àbí àwẹ̀ náfìlà ànábì ní rí pé ó máa gba àwẹ̀ torí pé àwẹ̀ tẹ́ ẹ kò láfiwé o nínú ẹgbà wa mi òjíṣẹ́ ọlọ́run ọba níṣẹ́ rí àwẹ̀ kò láfijọ́ kò sí ní ta lè fi wé kí ni ìtumọ̀ eléyìí ìtumọ̀ rẹ̀ náà ni wípé ọmọnìyàn àá máa ń súnmọ́ ọlọ́run nígbà tá a bá wà nù àwẹ̀ ọmọnìyàn ó gbààwẹ̀ kò ní jẹun kò ní mu láì ṣe pé wọ́n fi ẹnìkan kan ṣọ́ láì ṣe wípé ọlọ́pàá kan ní ń sọ káàkiri òun fúnra ara rẹ̀ kò ní jẹ kò ní mu kódà béèyàn bá tilẹ̀kùn mọ́rí bọ́ bá ṣèṣì fẹ́ jẹun kò ní jẹun jẹun béèyàn bá ń sàlùwàlẹ̀ tómi bá ṣèṣì kó síyàn lọ́nà fún èyí ó tún tún padà èyí ò ní fẹ́ kó bọ́ sọ́nà láì ṣe pọ́lọ́pàá kan bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láì ṣe pé wọ́n ní tó bá jẹun wọn ó fọlọ́pàá mú wọn ó tì ọ́ mọ́lé eléyìí kò síbẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run èyí tó ń bẹ nínú oṣù Ramadan àbí tó máa ń bẹ nígbà tá a bá wà nú àwẹ̀ ló fà tánàbí sallallahu alayhi sallam tánàbí fi yé wa wípé àwẹ̀ tẹ́ rí yẹn kò mà láfiwé níbi iṣẹ́ ìjọsìn tó máa ń sún yàn mọ́ lọ. ẹ̀yàn rúṣan ọlọ́run kò sí àwọn ọjọ́ ayé èyí tí ọlọ́run máa ń ṣe àdìpèlé ẹ̀san fún ẹrúsìn rẹ̀ bí èèyàn bá ṣiṣẹ́ olóore ń bẹ̀ tó fẹ́ẹ̀ tó àwọn ọjọ́ nínú oṣù Ramadan bí èèyàn bá ṣiṣẹ́ olóore ní àwọn ọjọ́ kan ó ti níye ládá téèyàn ó gbà ṣùgbọ́n tó bá yẹ pé nínú oṣù Ramadan kò níye Ọlọ́run nìkan lọmọ yẹn ládá téèyàn lè gbà bí èèyàn bá ṣe tọrẹ àánú bí èèyàn bá ṣe ẹyọ kan wọ́n lè yàn lè gba ládá mẹ́wàá àbí kéèyàn gba ládá ọgọ́rùn-ún méje ṣùgbọ́n nínú oṣù Ramadan kò tiẹ̀ níye ìtọrẹ àánú tó ṣe kò níye náfìlà kan tó yàn ládàá rẹ̀ ò níye ẹni tó fún lóúnjẹ tó fi sínú àbí tó fi jẹ sahur kò ládàá tó gbà ń bẹ̀ kò níye o ìdí ni tó fi jẹ́ pé oṣù Ramadan oṣù oríire tó ga ni táwọn tí wọ́n bá mọ Ọlọ́run tí wọ́n sì mọ pàtàkì oṣù náà wọ́n á máa múra lẹ̀ de oṣù Ramadan wọ́n á máa gbìyànjú láti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore gbogbo nǹkan tó lè kọ́ dí wọn tí òfin ní jẹ́ wọn orí se ọba ṣe nínú oṣù Ramadan wọn àyàgò fún ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí tá ń sọ fún ń gbẹ wá kalẹ̀ láti lè múra de oṣù Ramadan tó su Ramadan bá ti wọlé tán téèyàn ṣẹ̀ṣẹ̀ o tó a jẹ́ pé èèyàn ó ti prepare ọkàn èèyàn kalẹ̀ kí Ramadan ó tó wọlé pé báyìí ni mo fẹ́ ṣe ní oṣù Ramadan. àwọn nǹkan báyìí ni mo fẹ́ ṣe ní oṣù Ramadan àwọn nǹkan báyìí nínú iṣẹ́ olóore mi ìfẹ́ jó bọ́ mọ́ mi lọ́wọ́ ní oṣù Ramadan a gbọ́dọ̀ ní ìpinnu èyí tó yanjú kí oṣù náà tó wọlé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní gbogbo iṣẹ́ tó mọ anabi Adamu bá ṣe ọlọ́run máa ń ṣe àdìpèlé rẹ̀ téèyàn bá ṣe dáadáa kan ọlọ́run ó fún yàn ní ẹ̀san rẹ̀ lọ́nà mẹ́wàá àbíkọ́ ọlọ́run ọba kó so náà di ọ̀nà ọgọ́rùn-ún méje ṣùgbọ́n ààwẹ̀ nìkan òun náà ni ò ní gbèdéke torí pé ọlọ́run ọba níṣẹ́ rí ààwẹ̀ yẹn èmi ọlọ́run ọba ni mo ní èmi ni mo sì lè dáṣẹ̀ san fún ẹni tó ń gbà ààwẹ̀ iye ẹ̀san tẹ́ni tó ń gbà ààwẹ̀ ní Ramadan tí yóò jẹ́ tiẹ̀ èmi ọlọ́run nìkan ni mo mọ̀ bí ládàá òun ó ṣe pọ̀ tó èmi ọlọ́run ọba nìkan ló yẹ o nítorí pé ẹni tó ń gbà ààwẹ̀ ó fi adùn ara sílẹ̀ ní tìtorí ìtọ́lọ́hún ó fi jíjẹ múmu sílẹ̀ ní tìtorí ìtọ́lọ́hún òjíṣẹ́ ọlọ́run ọba ní dájúdájú gbogbo ẹnikẹ́ni tó bá ń gbààwẹ̀ ìdùnnú ńlá kan ìdùnnú ńlá méjì ó máa ń bẹ fún gbogbo ẹni tó bá ń gbààwẹ̀ ìdùnnú alákọ̀ọ́kọ́ òun náà nígbà tí èèyàn bá fẹ́ sínú àárí wípé béèyàn bá gbààwẹ̀ rọ̀mùdọ́n ló dé yìí ọlọ́run jẹ́ ó bá wa láyà tàlàáfíà béèyàn bá ti gbààwẹ̀ látàárọ̀ tó bá di pásìkò ìsínú ń bọ̀ ìgbà míì ẹ rí àwọn àgbàlagbà ọmọ sọ pé ah kí ni à ń sàwọn ọmọ ẹ̀ tínú wọn ń dùn báyìí kì í sọ ọmọdé nìkan ni máa dùn pé sínú ti tó inú àgbàlagbà náà máa dùn ànábì ló sọ bẹ́ẹ̀ torí pé téèyàn ti ń gbó téèyàn ti ń kò jẹun látàárọ̀ láti gbà tí àlùfájàrí ti yọ èèyàn kóra dúró èèyàn ò jẹ èèyàn mu tó di àsìkò ìsinu ìdùnnú kan máa ń wà nínú gbá èèyàn pé alhamdulilayi mo ṣe ìjọsìn kan lénìí mo mo yọ torí pé gbogbo téèyàn bá ṣe téèyàn bá rí mú dópin téèyàn ṣe já sẹ bó ti tó àti bó ṣe yẹ ìdùnnú ni fún yàn ọlọ́jà máa láti yọrí sòyìn wá gbà odidijọ́ kan tóòrùn fi wọ̀ kò sí bí èèyàn bá fẹ́ sínú inú èèyàn ó dùn èèyàn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àsìkò yìí kódà àsìkò gbígbà àdúrà ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé nínú àwọn àsìkò gbígbà àdúrà ọ̀kan ni téèyàn bá gbààwẹ̀ àsìkò téèyàn fẹ́ sínú kéèyàn ó bẹ̀ lọ́wọ́ àdúrà máa ń gbà púpọ̀ lásìkò náà ẹ̀dẹ́kẹ́ni kọ̀ọ̀kan ẹ̀dẹ́ká dì í mú lọ́nà kan àbọ́nà míì kó wá wa náà láàánú nǹkan tá a gbé síwájú ọlọ́run kó wá wa náà láàánú ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ abdọ́lọ́run bá ní tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ bá bí àbùkátà wa àǹfààní ńlá ló ń bọ̀ yìí nínú oṣù Ramadan gbogbo ìgbà tó bá ti fẹ́ sínú báyìí ìntọ́ ń fẹ́hùn gbèsè wájú ọlọ́run kọ́ wá gbé síwájú ọlọ́run bẹ́ẹ̀ fún odidi ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí ọgbọ̀njọ́ kọ́ ọ máa tẹnumọ́ tó bá ti fẹ́ sínú pé ọlọ́run kan báyìí mò ń fẹ́ ọlọ́run kan báyìí mò ń fẹ́ inṣọ́lá ọlọ́run ó ṣe nínú àwọn àǹfààní èyí tọ́lọ́ ń ṣe fún àwọn mùsùlùmí nínú oṣù rọmọdán lélẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba lásìkò tá a bá fẹ́ sínú àsìkò ayọ̀ ló jẹ́ bákan náà ìdùnnú tó bá pàdé ọlọ́run ọba yóò kan ìdùnnú lọ́dọ̀ ọlọ́run ọlọ́run má kan ìbànújẹ́ lọ́dọ̀ ọlọ́run wa muhammad sallallahu alayhi wa sallam anabi níṣẹ́ rí òórùn atẹ́gùn èyí tó máa ń jáde láti ẹnu aláwẹ̀ ju òórùn lọ́fíńdà alimiski lọ torí pé lọ́fíńdà tó ń pè ní ni tí sí lọ́fíńdà tó tó kì í ṣe léyìí tó ń tà lọ́jà tó kàn ń kọ mísìkì sí o mísìkì gangan gangan téèyàn bá rí kódà bọ́ èèyàn bá fi ra ọwọ́ bọ́ ọ fọ ọwọ́ òun odidi ọ̀sẹ̀ kan yóò sì tún máa rùn lọ́wọ́ rẹ̀ bó ṣe wá níye lérí tó bó ṣe dáa tó lọ́dọ̀ ọlọ́run òórùn ẹnu aláwẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ju lọ́fíńdà mísìkì lọ ṣẹ̀yìn ẹrúsìn ọlọ́run ẹjíká wo àpọ́nlé tí ọlọ́run ọba fún oṣù Ramadan ẹ wo àpọ́nlé tí ọlọ́run ọba fún ààwẹ̀ gbígbà nínú oṣù náà ó tó kéèyàn ó bẹ̀ lọ́hùn pé kọ́lọ́run ọba kó sọ wa di àsìkò náà kó sì sọ wa ju àsìkò náà lọ kó fún wa nígbà láàyè àti okun àti agbára láti gba àwọn Ramadan ẹ̀yà rúsan ọlọ́run ẹ lọ màmá dájú pé Ramadan látòkè délẹ̀ oore ni ọ̀sán rẹ̀ oore ni pẹ̀lú pàgbà àwẹ̀ òru rẹ̀ náà oríire tí ò láfiwé ni ọ pẹ̀lú pàtúnjí lóru àtúnyànnáfílà a tún ké Qur'an a tún tọrọ àforíjì a tún jíire bẹ́ẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run anabi sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ Ramadan tó gbà pẹ̀lú kó nígbàgbọ́ nínú ọlọ́run pọ́lọ́ ní ká gbàwẹ̀ ó sì gbà nígbà pé òun ò torí ẹnìkan gbà á bí kì í ṣe pé òun fẹ́ gbà ládá lọ́dọ̀ ọlọ́run òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá jí nínú òru Ramadan tó jí tó yan náfìlà tó kí tàràwé dájú ṣáká ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì èyí jẹ́ kó yẹ wá wípé ọ̀sán ramadan oore ni òru ramadan alibarika ní fáwọn mùsùlùmí látara àjẹ eléyìí ó tó kéèyàn ó máa bẹ lọ́hùn pé kọ́lọ́run ọba tí ọlá rẹ̀ ga kó jẹ́ kó ṣe ramadan kó bá wa láyé o tó bá bá wa láyé ọlọ́run kó fún wa ní okun àtagbára láti ṣiṣẹ́ olóore mẹ́ ẹ̀yà rúṣin ọlọ́run ẹ má jẹ́ ká gbàgbé a sọ fún apẹ́ ni tí ó ṣe dáadáa yàtọ̀ sáàwẹ̀ gbígbà ní Ramadan káàwẹ̀ wo tó dé ló ti plan yẹn mo fẹ́ ka odidi kuraani méjì ní Ramadan tó ń bọ̀ yìí ó ti plan yẹn ó ti ronú bó ṣe máa kà mo fẹ́ máa ṣètọrẹ àánú báyìí nínú oṣù Ramadan iye èèyàn báyìí ni wọ́n máa sínú lọ́dọ̀ mi iye nǹkan báyìí ni màá máa rà wá mọ́sálásí tó bá ti dàsìkò sínú iye nǹkan báyìí ni màá máa ṣètọ́ lọ́hùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ pé ó máa ń ṣe nílé mà fún àwọn tó ní tí wọn ò lẹ́sìn òfò ńlá ló ṣe wọn o ẹni tọ́lọ́ ń bùkún tó ní tó rí jẹ tó rí mu tó tún ṣẹ́kù tí ó wá mọ ọlọ́run àdánù ńlá ni o ọlọ́run kó má ṣe tiwa bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run kó pèsè arísìkì àlùbáríkà fún wa kó jẹ́ ká ní kó tó kó tún ṣẹ́kù láti lè máa fi ṣe tọ́lọ́run subhanahu wa ta'ala níbi táwọn èèyàn tí wọ́n ti mọ ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ yẹ́sìn nínú oṣù rọmọdọ́n tí ń bọ̀ yìí kódà gbogbo àwọn tí wọ́n bá já àwọn tó kù díẹ̀ káàtó fún ó súnmọ́ kán mọ̀ náà tẹ́ǹ kọ́bọ̀ nínú owó wọn tí rọmọdọ́n ó fi parí nítorí pé tí wọ́n jẹ tí rọmọdọ́n ó fi parí tá bá ń ṣe ẹnu ọ̀nà ilé wọn láàárọ̀ báyìí wọn ti bá ń bẹ̀ kódà àwọn onímọ̀ tó wá gbé síbẹ̀ àwọn tó ń ṣe léyìí wọn ò torí nǹkan kan máa ṣe wọ́n mọ ìtumọ̀ oore tí ń bẹ nínú oṣù rọmọdọ́n ìdúnyà tá anabi sallallahu alayhi wa sallam anabi fi jẹ́ kó yẹ wa wípé ọlọ́run ọba ó ṣoore ńlá fún ẹni náà ẹni tọ́lọ́run bá fún lárísìkì tó tún wá mọ béèyàn ṣe máa náwó sójú ọ̀nà ọlọ́run tí kìí ṣe pé ó ń ṣe àlẹ́ àwò ọmọ béèyàn ṣe náwó sójú ọ̀nà ọlọ́run ipò àkọ́kọ́ ni anabi turu fẹ́ ẹni bẹ́ẹ̀ sí lẹ́fì máa dé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmẹ̀sìn lágbàáyé níbi tí ọlọ́run ti ní kẹ́sìn òye àwọn èèyàn àwọn ni wọ́n pe àwọn èèyàn kí wọ́n gbọ́ wá sí àáfàá ni ó tún sọ pé gbogbo yẹn tún sínú òun ni ó tún dáná oúnjẹ tí gbogbo yẹn ó tún jẹ òun ni ó ṣe wá sí fún wọn òun ni ó tún fún gbogbo wọn lóúnjẹ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́mọṣẹ́ ìṣìgbàlá yàrá sì kífẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká máa ṣe ká má sọ pé ó dìgbà tí owó wa bá dàbí ti Dangote nítorí wípé ẹni tí ó ṣe tó bá ní púpọ̀ àti ibi díẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ ìmọ̀ náwó sójú ọ̀nà ọlọ́run kò rọrùn àfẹ́tọ́lọ́run ṣe rọrùn kì í ṣe béèyàn ṣe ní púpọ̀ ẹlòmíì bẹ kò ní púpọ̀ ó sì ná ju ẹni tó ní púpọ̀ lọ ìdí ni tó fi jẹ́ pé ní oṣù Ramadan oṣù téèyàn máa ń jókòó téèyàn ó ronú kódà èèyàn tún lè rò pé àwọn ni mo ṣe fẹ́ ṣe tí aspect ní life àwọn èèyàn kan bí mo ṣe fẹ́ aspect kan nínú ìgbésí ayé àwọn èèyàn tó látara ẹ jẹ́ ká ní ìpinnu kó oṣù Ramadan kó tó wọlé o nínú hadith tí a fa wa Abdullah tí wọ́n gbà wá wọ́n ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní dájúdájú ọlọ́run ọba ó ti ní ètò kalẹ̀ nínú oṣù Ramadan gbogbo ìgbà tẹ́ ẹ̀ bá ti ń sinu báyìí ọjọ́ kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ bá ti ń sinu ọlọ́run ti ní iye àwọn èèyàn kan tó yẹ kó lórí ibú ni wọ́n bá jẹ́ ṣùgbọ́n ọlọ́run sọ pé ẹ̀ lórí rẹ̀ nínú oṣù Ramadan ní gbogbo ọjọ́ ọjọ́ kọ̀ọ̀kan ní oṣù Ramadan ọlọ́wọ́n ma ní mo sì yọ àánú òye mo sọ ọ́ dẹni ìkẹ́ mo yọ okun náà kò lọ́rùn ẹ̀ ẹ̀yẹ rúsan ọlọ́run sóṣù náà ni wàá wọlé téèyàn wàá gbàgbé orí ara ẹ̀ ẹlòmíràn sọ pé òun ó lọ jókòó sílé fíìmù káàwé má bàa gbó òun ẹlòmíràn máa ta tẹ́tẹ́ bàbá àjẹ̀bú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olórí tó Ramadan àwọn àyètá ti ń ṣe ó pọ̀ lọ́kàn kún èyàn lọ gbọ́ wà sí èyàn lọ gbọ́rọ̀ ọlọ́run oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ ni ọmọ wáyé nínú oṣù Ramadan nínú rédíò ọgbọ̀ wà sí nínú tẹlifíṣàn ọgbọ̀ wà sí mọ́sálásí wọn ó ṣe tẹ̀sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló jẹ́ pé ẹ má jẹ́ ká gbàgbórí ara wọn oṣù Ramadan bọ́ bá wá tó sì lọ mọ́yàn lára téèyàn ò do lórí ire látara rẹ̀ onítọ̀hún ti pòfo ọlọ́run kọ́ mọ́tà ìṣọ̀wá mẹ́ Ramadan kì í ṣe ìmúra mo ti ràpọ̀ ráìsì méjì sílé là ń sọ kì í ṣe ìmúra pé ẹni tí ó máa supply mi ní apple fruit eh, pineapple bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo ti lọ deposit twenty thousand naira ìyẹn kọ́ là ń sọ bó tilẹ̀ jẹ́ pé haram ni o ṣùgbọ́n ìyẹn gangan gangan kọ́ ló mátà kí ni preparation spiritual preparation tó ní ìdàgbà ìmúrasílẹ̀ ní tẹ̀mí téèyàn ní fún oṣù Ramadan ìmúrasílẹ̀ eléyìí ó máa ń hàn àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń tú tí Ramadan bá fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀bà gbọ́ pé ọ̀làlárò pé àwẹ̀ ọbẹ̀rẹ̀ wọn ni àwọn ti róṣù o ẹja bẹ̀rẹ̀ àwẹ̀ lómìnira pa àti ìṣe bẹ̀rẹ̀ mi ò lè bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí o ọ̀la mo fọkàn sí o kò sì ní bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ yẹn òun ò tí prepare ṣéjọ́ yẹn lèèyàn máa ń prepare èèyàn ti máa ń prepare múra lẹ̀ fáwẹ̀ ẹni ìjọ́ ló lè bọ́ sí shaban lè jẹ́ twenty nine ó dẹ̀ lè jẹ́ thirty tá a bá ti gbọ́ announcement kódà kéèyàn jí lóru lóru náà ló gbọ́ ìgbétọ̀ wọ́n ti róṣù o kò sì máa gbà àti ìṣebẹ̀ kódà bó so mi mú mi lásán kó fi jẹ sàhó kódà béèyàn bá ti jí tẹ wá gbọ́ pé wọ́n mọ̀ róṣù lálẹ́ àná onítọ̀hún ò tún gbọdọ̀ jẹun mọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọ̀ ẹjọ́ òun ò láwọ̀ ẹjọ́ òun ọ padà dẹyọ kan yẹn padà tí Ramadan bá tán kí ló dé nítorí pé o ò lánìyàn kò fẹ́ gbà wẹ̀jọ yìí òru lèyàn tí máa ń dà níyàn pé gbà ṣùgbọ́n kò tó sùn o lánìyàn kò ti lọ bíṣẹ́ gan ṣùgbọ́n o sọ fún ọ pé wá wá ni àwọn ah, ti dá náà dà níyàn èyí dà níyàn Ramadan báyìí o gbúdọ̀ jẹ kankan mọ́ fi bọ̀wọ̀ fún ọ̀sán Ramadan ṣùgbọ́n tí Ramadan bá lọ tán ó da ọjọ́ kan yẹn ó dà padà ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ jẹ́ ká ní ìpa ìpalẹ́sẹ̀ ilẹ̀ fún oṣù Ramadan ká ní ìpalẹ́sẹ̀ ká sọ fáwọn ọmọ àwọn ìyàwó wa kí á jẹ́ káwọn ẹbí wa ká mọ̀ wípé àlejò ńlá ó ń bọ̀ gẹ́gẹ́ báwa náà ṣe máa ń ṣe bóyá a fẹ́ gbàlejò ńlá kan á ti sọ fáwọn ọmọ àlejò fẹ́ dé o ẹ má ṣe wọ́nra wọ́nra o àlejò ń bọ̀ o ẹ má sọ àlejò ọlọ́run tó tóbi tó kó oríire ayé àti tàlìkì àmọ̀ wá tó yàtọ̀ sí àlejò fara Christmas yàgbá àlejò kan náà ni tó àlejò ojú Ramadan ó yàtọ̀ sílẹ̀ o so a gbúdọ̀ gba àlejò ká gbà á tọwọ́ tẹsẹ̀ ká sì lo opportunity inú oṣù Ramadan láti lè ṣe kíni o láti lè rí iṣẹ́ olóore ṣe iṣẹ́ tí ó sọ wá ọmọ àlìjẹ́ náà tí ó sì yọ okùn náà kúrò lọ́rùn ẹnìkọ̀ọ̀kan wa.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 واستبعدت خصال الشر كلها ولذا فإن الله تعالى كتبها وفرضها على الأمم السابقة فقال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عباد الله اعلموا أنه فرض الصيام على هذه الأمة على ثلاث مراحل المرحلة الأولى فرض صيام عاشوراء فقد أمر النبي صلى الله عليه وسلم بصيام عاشوراء والمرحلة الثانية فرض صوم رمضان على التخيير بين الصيام أو الفدية لقوله إيه سبحانه وتعالى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوى خيرا فهو خير له وأن تصوموا خير لكم والمرحلة الثالثة عباد الله التأكيد على فرض صوم رمضان بدون تخيير قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه عباد الله ولقد تدرج بنا الرحمن في مشروعية الصيام والحكمة في هذا التدرج بالتشريع أن الصوم فيه نوع مشقة على النفوس فأخذت منه شيئا فشيئا فاتقوا الله ربكم عباد الله وأحسنوا إليه كما أحسن إليكم لعلكم ترحمون adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run a tún fi ọpẹ́ fún òun náà ni ọba alkhalik ọba adẹ́dà ọba tí ó dá ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá bi wá léèrè wípé ta ló dá wa á sọpọ̀ lọ́hùn ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa àmọ́ túmọ̀ ọlọ́run dá mi ìtumọ̀ ọ̀rọ̀ a kàn ń sọ ni tí nǹkan yẹn kó sínú tá a bá gbà pé ọlọ́run ọba yìí lọ́ba tó dá wa ó yẹ ká gbà pé òun nìkan la máa jọ́sìn fún àyàfi tó bá lè tọ́ka sí ẹlòmíì tó dá ọ tó bá lè tọ́ka sí ẹlòmíì tó dá ọ ajẹ́ pé tó bá ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run kò sí láìfi ṣùgbọ́n lọ́kùnrùgbà tó o lè tọ́ka sí nǹkan míì pò ń ló dá ọ tó yẹ pé tá a bá lọ wájú lọ ẹ̀yìn gbogbo wa náà làá gbà pọ́lọ́run ló dá wa ajẹ́ wípé ọlọ́run yìí nìkan ló yẹ ká máa sìn ọba adẹ́dà lọ́lọ́run ó dá wa ó ti ní ètò fún wa kó tó dá wa tí gbogbo wa bá mọ eléyìí á ti bẹ̀ mọ títóbi ọlọ́run ìdààmú tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ń kóra wọn sílẹ̀ ní kò bá mọ̀ fúyẹ́ nínú ìgbésí ayé ọmọnìyàn ọlọ́run tó dá wa ó ti létò fún wa kó tó dá wa tí a bá lè wòye nínú àwọn nǹkan tó hàn tí ò ní ìdíká dààmú táwa náà ó fi mọ̀ wípé ọlọ́run ti létò fún wa kó tó dá wa kó tó délé ayé ìwọ kíyèsí lákọ̀ọ́kọ́ wo ọ̀nà tó gbà wá sílé ayé ó rí wípé ìyá tó bí ọ àti bàbá rẹ ó yẹ kó o máa bira ẹ léèrè pé ó ṣe jẹ́ ìyá rẹ ni bàbá rẹ fẹ́ ṣé ìyá rẹ nìkan lobìnrin ti ń bẹ láyé ńgbà náà sóun nìkan lobìnrin tí bàbá rẹ bá pàdé rí bọ́ bá dẹnu kọ gbogbo obìnrin wọn ò ní fẹ́ torí pé kò sí nínú àkọọ́lẹ̀ wípé àwọn ni wọ́n jẹ́ ìyá rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tá à ń rí àyè tibẹ̀ dá títóbi ọlọ́run mọ̀ àyè sì tibẹ̀ kíyèsí nǹkan tó pọ̀ báyà tẹ́ pẹ́ lómi ìlú bí ọ ni ó súnmọ́ kọ́ ọmọ tí ó ṣe tọ́lọ́ ọba subhanahu wa ta'ala ó dá wa nígbà tí à ń bẹ lára òbí wa in tó lè di ọma gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe sọ èyí tí ń bẹ lára ọkùnrin tí ọkùnrin bá omi tó jáde lára ọkùnrin sára obìnrin àwọn kòkòrò tí ń bẹ ń ó lé lẹ́gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ẹgbẹ̀ẹgbẹ̀rún tí ò ló ń kà millions ó tún pọ̀ jura wọn lọ ládàámọ́ bọ́lọ́run bá ṣe dá agbára ọkùnrin kọ̀ọ̀kan sí ṣùgbọ́n kò sí èyí tó kéré ní mílíọ̀n kan ọwọ́ ẹ̀kọ́ ọmọ wo iṣẹ́ ọlọ́run gbogbo àwọn kòkòrò tó lè dọ́mọ yìí gbogbo wọn ni wọn àmọ́ sáré gbogbo wọn fẹ́ lọ forí sọ ilé ọmọ wọn fẹ́ lọ forí sọ ẹyin wọ́n máa sáré wọ́n máa sáré lójú ọ̀nà yóò rẹ àwọn míì àwọn òkun sọ́nà eléyìí nǹkan tó fojú ní lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ bí wọ́n bá débẹ̀ àwọn tá lè débẹ̀ ọlọ́run lọ́mọ yẹ ẹgbẹ̀rún tí débẹ̀ wọ́n máa forí sọ ẹyin káwọn ó lè wọlé àwọn míì ti ń forí sọ ìmí òkú níbi ti ń forí ó fẹ́ wọlé ṣùgbọ́n ìwọ́kọ́ lọ́ọ́ jẹ́ Abdullahi ìwọ́kọ́ ò ní wọlé yóò fò torí pé tó bá ti lè wọlé báwọn ó parí oyún dénú jàmáà bàbá ọkọ ti gbàgbé pò ń ṣe kankan ó ti dìde ṣùgbọ́n ṣe ń lọ lára obìnrin fatabarakallahu ahsanul khaliqin bẹ́ẹ̀ bá lára òjìnlẹ̀ èèyàn ó ti tóbi fọlọ́hún ọ̀gọ̀ọ̀rọ̀ ẹyin ọ̀gọ̀ọ̀rọ̀ kòkòrò yìí yóò kú dànù ọwọ́ alẹ́ jẹ́ pé èyí tó kẹ́yìn nígbà tí gbogbo wọn ń sáré bọ̀ èyí tó kẹ́yìn òun ni ó padà débẹ̀ àsìkò tó wò débẹ̀ àwọn kan ti forí sọ ibẹ̀ ń wó ti rọ̀ ẹ̀ẹ̀kan tó wọ́n bá forí sọ báyìí àwọn kan ti ṣiṣẹ́ lẹ̀ fóun ẹ̀ẹ̀kan tó wọ́n bá forí sọ báyìí tí ó wọlé tó bá ti wọlé báyìí nínú ètò ọlọ́run yóò ti pa nǹkan kan tó lè wọlé bá gbogbo àwọn yòókù tí kan bá ti wọlé wọ́n mọ̀ kó ti tán fáwọn kò tún sí kòkòrò kankan tó lè wọbẹ̀ mọ́ wá bìrẹ̀ ẹ pé níjọ́ náà lọ́hùn ó ṣe jẹ́wọ́ ló wọlé torí pé n tó lè dà ọ́ irú ẹ̀ báyìí ó pọ̀ nínú tó jẹ́ bàbá tó bí ọ ibẹ̀ yẹn láti mọ̀ kọ́ ti ní plan fún wa kó o tó dáyé gan ó ti létò fún ọ ó sì ti nílànà lórí bó ṣe fẹ́ lò ọ gbogbo ìrìn tó fẹ́ kó o rìn kì í ṣe mímọ̀ ṣe rẹ kì í ṣe ọgbọ́n lóbi jẹ́ bá o wà lójú ọ̀nà adúpọ́lọ́dọ̀ ọlọ́run ọba yìí ọba ní alkhaliku olóhùn ló ń dẹ̀dà alibariu òun lọ́ba tó ṣe wípé ó bàrà wa òun ló yàwòrán wa kéèyàn kéèyàn gbẹ́ nǹkan lọ́nà tó wùyàn ọlọ́run ọba ló ṣe bọ́lọ́run ṣe dá wa kò sí bá a ṣe jọra wa tó yóò ní ta fi yàtọ̀ síra wa wọ́n sì jọra wọn pọ̀ ṣùgbọ́n tó bá wò dáadáa tó nǹkan kan ó wà tẹ́ẹ̀fì yàtọ̀ síra yín ọlọ́run ò wo kọ́pì ẹnìkan fẹ́nìkan bó ti wulẹ̀ ọmọ àtijọ́ tó ti ń dẹ́dà kọ́lọ́run wa ọ̀dà ó tiẹ̀ wá sún mi elé ọ̀yà ẹ̀dá lo kọ́pì ele fẹ́lẹ̀ rárá ó ń ṣètò kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ẹ lè jọra yín ṣùgbọ́n yóò láwọn kankan tẹ́ẹ̀fì yàtọ̀ síra yín tá a bá wo ọmọ níka àtàǹpàkò wa yìí tá a bá ní ọtẹ̀ ká kàtà máa ní kéèyàn ọtẹ̀ ọwọ́ àyẹ̀kọ́ lè máa ṣèyàn lé mọ̀ pé kíkà tiẹ̀ jọ kan lá ìbejì ò ní jọra wọn ńlọ́fàá tí wọ́n fi ń lò láti lè fi mú ọ̀daràn tọ́ bá ti tẹ̀ báyìí tọ́ bá ti stọ́ọ̀dì rẹ̀ tí ẹ ò lè jọ tẹlómi wọ́n mọ ẹni tó nìkan ẹ̀yin ẹrúsàn ọlọ́run alibari lọ́lọ́run alimusọ̀wù ọba tó yàwòrán wa lọ́nà tó wù ó rí bọ́bọ́ ṣe rí lẹ̀ kò sí wa lọ́bọ̀ ọlọ́run ọba yìí ó ń lọ́ba tó ní àwọn orúkọ tó dára jùlọ ó sì lọ́ba tó ní ìròyìn èyí tó ga ọlọ́run ọba yìí ọ̀kan ṣoṣo ni ọba àjẹronú kan ni kò bímọ wọn ò bí kò sì sẹ́nìkan téèyàn lè fi wọ́ lọ́hùn kéèyàn wá rìn títí kéèyàn ẹ̀ rí àfi bí ọlọ́run láà kò sí ó sì ń sọ̀rọ̀ bí ọlọ́run rárá ọlọ́run ọba yìí ọba tí ò láfiwé ni o ajẹ́rìí níjẹ́rìí tó dodo pé ọlọ́run ọba yìí olọba tí jọsìn tọ́ sí ní sánmà àtilẹ̀ bẹ́ẹ̀ sì ni ànábì muhammad sallallahu alayhi wa sallam kì í sọ ọlọ́run bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹni tí ń ran ọlọ́run lọ́wọ́ lórí gbogbo tọ́lọ́run ọba ń ṣe òjíṣẹ́ ọlọ́run ló jẹ́ ọlọ́run rán sí wa kó wá júwe ọ̀nà fún wa kó sì ṣàlàyé fún wa ní tàtàrà ìṣòro lẹ́yìn àti dọ́bìjà kìyàmà ẹ̀rú san ọlọ́run ààwẹ̀ gbígbà ìjọsìn tó gbangba ni bẹ́ẹ̀ bá wà nínú ààwẹ̀ ààwẹ̀ máa ń sún èèyàn mọ́ gbogbo dáadáa ó sì máa ń gbé èèyàn jìnnà sí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀fì máa rẹ́ni tó ń ṣèbàjẹ́ tó bá dinú ààwẹ̀ òun náà sọ fún níbàjẹ́ pé rárá ààwẹ̀ ti dé o ààwẹ̀ ti dé o gbogbo èèyàn nífẹ̀ẹ́ jìnnà sáìdá táàwẹ̀ bá dé nínú oríire tí ń bẹ nínú oṣù Ramadan lélẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó pàṣẹ àwẹ̀ gbígbà fún àwọn àlùmọ́ anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ló ṣe pàṣẹ rẹ̀ fún àwọn àlùmọ́ tó ṣáájú wa ẹ̀yin ẹrú san ọlọ́run àwẹ̀ gbígbà nínú Islam ọmọ nìtàn ọdún tí ọlọ́run ọba tó ṣe àwẹ̀ ní ọ̀ràn èèyàn fún anabi sallallahu àtúgbà àlùmọ́ kì í ṣe ìyẹn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́ kan òun lọ́kọ́jọ́ ọ̀ràn yàn òun náà ni yawmu àṣúra ọjọ́ kẹwàá nínú oṣù Muharram òun náà ń pè ní àwọn àṣúra òun lọ́kọ́jọ́ yàn ànábì ń gbà á ànábì sì pa ọgbà lòun láṣẹ pé ẹ máa gbà á o kò Ramadan nígbà tó yá Ramadan dé ọlọ́run ọba ó sọ pé tẹ́ máa gbà ẹni tó bá ìpele kejì nu lọ́wọ́ ajẹ́ páwọn èèyàn gbà náà ẹni tó bá ti wù yóò gbàwẹ̀ ẹni tó bá sì wù yóò fà wẹ́lẹ̀ kò ní gbàwẹ̀ ìgbà tó tún sọ di ọ̀ràn èèyàn fún gbogbo wa ó mú kúrò ní nọ́mbà fẹ́ ó sọ di gbogbo ẹnikẹ́ni tó sọ rọmọdọ́n bá ti lè ọ̀ràn èèyàn ní rọmọdọ́n náà òun lọ́wọ́ á nínú oṣù tó di ọ̀ràn èèyàn fún anabi sallallahu alayhi iru sallam irú dèédé irú oṣù báyìí náà ni nínú oṣù ṣàbán báwo ẹ ṣe lé lára anabi ò sọ pé ah ó ṣe wáá jẹ́ kókó oṣù kan ló tó sọ fún mi tó bá dọdún tí ń gbà anabi bere oṣù tó tẹ̀lé náà lànàbí Ramadan anabi sì sọ gbogbo àlè Ramadan ti nàmbà o ó ti di gbogbo wa máa ọlọ́run ọba fẹ́ràn wa ó ṣe nínú àlùmọ̀ ó kọ́kọ́ ṣe ní sísẹ̀ntẹ̀lé ọkọ̀ ṣe ní nàmbà fẹ́ nígbà tó yá ó wá sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn fún wa ló fi jẹ́ pé kò sí onítọ̀hún ó bá ti lè jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ni ó gbàwẹ̀ o àyàfi àwọn tí ṣẹ̀ríà Islam tó ṣàdáyanrí wọn wípé tọ̀ ìwọ lè fà wẹ́lẹ̀ nítorí ìdí báyìí àwọn náà dẹ̀ kún sọ́nà mẹ́ta àwọn kan ń bẹ wọ́n fà wẹ́lẹ̀ nínú oṣù Ramadan tí ramadan bá lọ tán wọn ò dá àwẹ̀ yẹn padà ìpín kan nìyẹn nínú àwọn àwọn kan ń bẹ nínú oṣù ramadan wọn ò fi àwẹ̀ lẹ̀ tí ramadan bá sì lọ tán wọn ò ní dá a padà ṣùgbọ́n nínú oṣù ramadan wọn ò máa bọ́ aláìní àwọn ò ní àwọn tiwọn ìpele ẹlẹ́ẹ̀kẹta wọn làwọn tó ṣe wípé tí Ramadan bá lọ tán wọn ò ní dá padà kódà wọn ò tún ní bọ́ ẹnì kankan àwọn kan sáwà bẹ́ẹ̀ irú àwọn ẹni yẹn àwọn làwọn tó ṣe wípé bóyá ẹni tó ti darúgbó àbẹ́ni tó ní àìsàn ọgbẹ́ ẹnu tí ò lè fi inú rẹ̀ lẹ̀ láì mọ́ jẹun irú ẹni bẹ́ẹ̀ tí Ramadan bá lọ tán náà wọn ò ní sọ pé kó gbà padà torí pé ní tí ń ṣe òkú lára ẹ̀ kí ni ó wàá ṣe wọn ò ní kó máa fún àwọn aláìní lóúnjẹ kó máa bọ́ aláwẹ̀ kọ̀ọ̀kan kó máa fún nísìnú wọ́n tún wá bí ọ náà léèrè wá ní ìsinu òun gan ẹni tó ń fún lóúnjẹ kò sì lẹ́ni tó lè fún bẹ́yà ọmọ tí ó fún pé ẹ máa fi léyìí ẹ máa fi tọrọ àwọ̀ ẹ̀yìn òkú sí òun gan ẹni tí ń tọrọ tó ti rí bẹ́ẹ̀ sẹ̀rí islam nítọ̀ ẹ̀sà fi lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ti rá nìyẹn rẹ̀ fọtọ́kùnlọ́ mọ́sítọ́tọ́ ẹ wo ẹ̀dẹ̀ nínú Islam ṣùgbọ́n téèyàn bá ti wà nírú àwọn ìpele tá a sọ yìí ó di ọ̀ràn yàn kí a gba àwẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run náà àwọn kútúbà tí ó máa bọ́ sínú àwẹ̀ gbogbo àwọn àdájọ́ yìí yóò máa jáde nínú àwọn kútúbà wa ta ni ó lè fà àwẹ̀ lẹ̀ kí ló lè fà á tá lè má fi gba àwẹ̀ àti gbogbo àwọn ìdájọ́ tọrọ mọ́ òfin Ramadan ẹ̀yin arúsàn ọlọ́run ẹ jẹ́ ká ní lẹ́mìí wípé oṣù Ramadan ọ̀ràn yẹn ló jẹ́ fún wa o ká gbààwẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ fún wa àwa ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé Ramadan tó kọjá ó ṣeé ṣe ká ní gbèsè Ramadan kan àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ ká ní lọ́rùn pàápàá jùlọ àwọn obìnrin àwẹ̀ obìnrin kì í sábà pé kí nìdí tí èéfi pé wọn ò sì nǹkan oṣù bí nǹkan oṣù rẹ̀ bá sì ti lọ bọ́ síbẹ̀ ó súnmọ́ odidi ìjọ márùn-ún ìjọ mẹ́fà ó lè má fi gbààwẹ̀ tí Ramadan bá lọ tán wọ́n ní kó dá àwẹ̀ ń kó dá padà àwa rí obìnrin tó ṣe wípé látara òròjú kò wá tí ì dá padà títí tó dàsìkò tá a wà yìí kó nítọ̀hún ó tètè gbìyànjú láti dá padà torí pé Ramadan mi kò tún gbọdọ̀ bá ọ lórí gbèsè tó ní lọ́rùn o kò gbọdọ̀ bá ọ ẹ̀ṣẹ̀ ńlá ni láti sìn yìí kí ọkọ kọ̀ọ̀kan ẹbí àwọn ìyàwó yín léèrè pèsè ẹ̀jẹ̀ Ramadan tẹ́ ẹ bá jẹ́ ẹ̀ ti dá padà o ẹbí àwọn ọmọ obìnrin yín léèrè ṣé wọn ò jẹ ramadan tí wọn ti bàlágà ṣé wọn ò jẹ ramadan kí wọn dá ramadan wọn padà gbogbo àwọn eléyìí ó ń bẹ nínú ìpèsè kalẹ̀ fún oṣù ramadan abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ àjẹ́ kí oṣù ramadan náà ọlọ́run jẹ́ kó bá wa láyé jẹ́ kó bá wa láyé wa ṣe wá ní ẹni tí ó lè gba àwẹ̀ kó o sì fi wá ṣe kòńgẹ́ iṣẹ́ olóore téèyàn fi máa ń di ẹni ìyọnu lọ́dọ̀ ọlọ́run ibadallah ẹ̀yin ẹrú san ọlọ́run udhkurullaha yadhkurukum ẹja máa rántí ọlọ́run ní gbogbo gbà ọlọ́run máa rántí wa washkuru ala ni'amihi yazidkum ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra èyí tí ọlọ́run ọba ń ṣe fún wa ọlọ́run ṣe tán láti máa ṣe àlékún ìdẹ̀ra náà wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run sì nímọ̀ nípa ti ẹnìkọ̀ọ̀kan wa ń ṣe níṣẹ́ a àsìkò yìí rán wa létí